àṣà tí aláàmú yìí ló bá ṣe fẹ́. so tó bá bá lọ́kọ̀ àmì kẹ́yìn àjẹpẹ́ orí tó pọ̀ lọ́wọ́ ṣe ṣe fún yàn abẹ́ apádà sí abúlé apádà sí ìgbà kí máa káyàn sí ìdé òde sọ̀kọ̀ hàn sí ìdé òde ní ìwé tuntun rẹ̀ sí ìdé òde ní iṣẹ́ àti tẹ̀lé sí wa. lẹ́yìn ọ̀pọ̀jẹ̀ tẹ̀lánà la ọ̀pọ̀jẹ̀ bá alẹ́ yìí. lẹ́yìn ìka tí ó jẹ́ àríjà àwùjáre fún wa mẹ́kọ̀ọ́ tí ó jẹ́ èyí fẹ́ni tí ọlọ́ọ̀bá aláàtọ̀ kùránì kalẹ̀ fún ọlọ́lá ó sọ kalẹ̀ fún ó sọ rẹ̀ fún wa ó ṣàlàyé rẹ̀ ó tún wá mú lòlójú wa ó tún wá mú létí ìlú àwọn sọ̀hábà títí táwọn wá gbà á bẹ́ gbogbo àwọn tí wọ́n bá àwọn sọ̀hábà títàlẹ̀ kí a bẹ̀ fi mẹ́rin kó kẹ́rin súra eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ ta sàdé bá ọmọ pẹ̀lú súwájú náà ó ní kúrá 68 nínú al so Allah subhanahu wa gbogbo tí ó ń jẹ́ bùkátà wa àti èrò pátápátá lọ́wọ́ ọba aláṣẹ fún wa pàtàkì jùlọ tí kúrá lè fi yàtọ̀ sí gbogbo táwọn ẹ̀rọ ń táwọn kọ ni ń tẹ̀lé a ó ní bùkù ni ó ní and appropriate tó tún ṣe déédéé gbogbo bí àwọn ẹlòmí alukur'an ìyẹn tí wọ́n yìí pé gbogbo àwọn tí wọ́n sọ̀túnmọ̀ rẹ̀ kò tẹ́lẹ̀ sọ̀túnmọ̀ lánàá táwa lẹ́yìn ẹ̀kẹ́dé lónìí ó fẹ́ sọ tí ó tako táwọn àná sọ tí ó bá yà fi jẹ́ ẹni tí ń sọ ìfẹ́ ẹnu tí ìfẹ́ tó lé ní sọ wọ́n dàpọ̀ bá mọ̀ mí. abẹ ọba tí wọ́n fi máa yàn tẹ́lẹ̀ ń pè ọ̀gbà kó jọ kó má bàa fi mà eléyìí tó lórí lóṣù àwọn tó sáájú mọ́tà tó máa wà náà àti wọn mẹ́tẹ̀ẹ̀rẹ̀ síwájú lóhùn wọn mẹ́tẹ̀ẹ̀rẹ̀ síwájú kọ́lá torí kí wọ́n mẹ́tẹ̀ẹ̀rẹ̀ síwájú lóhùn torí kọ́lá ọba aláàbẹ̀rẹ̀ pẹ̀lú lóhùn wọn mẹ́tẹ̀ẹ̀rẹ̀ síwájú kọ́lá torí kọ́lá ọba aláàbúrà pẹ̀lú kí wọ́n kọ́lá kí wọ́n pẹ̀lú kọ́lá pẹ̀ lẹ́dọ̀ yìí gègé lẹ́dọ̀ yóò bá nígbà máa fi kọ̀ nǹkan. a rí i pé wàlúkọ́lá Allah subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ pa kọ́lá fún wa ó sọ̀rọ̀ parí pé ajẹ́ wípé wọ́n ń tọ́ sùn wí see when it comes to education Islam olóde because gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn ó bèsì knowledge seek or seek or search for knowledge Islam encourage ẹ̀kọ́ tó tabarẹ̀ tabari kan tí ò bá mọ kankan àbí tó pàtàkì ẹ̀kọ́ kìí ṣe mùsùlùmí gẹ́gẹ́ bó ti ala ó ń dá lórí bó àtúbáàdì ọ̀nà rẹ̀ lọ́ọ̀kà. Ajẹ́pẹ́sí àwọn abẹ́mọ̀ nípa ìsìlámù wa yìí, there has to be the time or live a time to go outside or study or seek for knowledge. Ìsìlámù wa ò ṣe wo àwọn ọmọ ṣe àti àbájẹ́ pẹ̀lú mọ̀. Ọlọ́ọ̀bá aláwọ̀ ní gba ìsìlámù kan lọ́wọ́ yàtọ̀ sábẹ́ àbájẹ́ pẹ̀lú mọ̀. Tó ti yé ìmọ̀ ló làdí ní ọgbọ́n òwe ìmọ̀ ní pé gbogbo tó kò sọ̀kalẹ̀ fún àmẹ́kọ̀ọ́ àwọn ẹ̀hámẹ́ ló sọ pé ìkìlá lọ kà. àwọn sọ̀hábà tó wà láàrẹ̀ yìí títí bá tó láyé wọn ò wọn ò lẹ́ni tí fight for knowledge or seek for knowledge wọ́n wáyé máa àwọn aláǹdé ló lè sáfẹ́ dà fún àtàfẹ́ wáyé mọ̀ ẹlòmíì ti gbogbo nínú wa lóge à èmi wà fún ọmọ ẹgbẹ́ síra lọ bá wà fún wa tẹ́lá bí ẹlòmíì pa kó tilẹ̀ òní mọ̀ òní mọ̀ wo lè yẹn ṣe kí náà pé wòlí mọ̀ ṣé gbàtọ́ wá sí wòlí mọ̀ ìyẹn túmọ̀ pé ó ti gé wúlá ìyẹn ti gé wúlá tó lè wòlí rárá o ó kàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó so èyí ò kí ń dàgbà ju ìmọ̀ lọ èyí ò kí dàgbà ju ìmọ̀ lọ wọ́n àti láti mọ̀ Allah subhanahu wa ta'ala òní kàfẹ́lì owó àlékún owó àlékún ọ̀la àmúkú àlékún ìlú ìmọ̀ ó ní wà kó rọ́ọ̀bì ìyẹn ni pé ọlọ́run lé mi mú ní ìmọ̀ ànábì wà àlékún mọ̀ tó bá àtúntò ọlọ́run rẹ̀ kí ni tàwa so this time àbúyọ̀ àtúntò ọ̀gọ́rin ó jẹ́ tòkó jẹ́ pé nǹkan bí mẹ́ta la gbọ́rọ̀ lékún lórí ẹ̀ á lè fún ní ìmọ̀ tó ti á lè fún ní ìjọsìn á lè fún ní ìrìnàjò ọlọ́run tàbí ká gbogbo á lè fún ní ìmọ̀ á lè fún ní ìjọsìn á lè fún ní ọlọ́run wá sí tó lè jẹ́ ṣe kọjá àwọn tí wọ́n

òtí ẹ̀ máa fẹ́ nígbà tó ń rẹ̀ bí àbò bìlí bẹ̀ bó ti sọ́dẹ̀ rárá bí àpò yẹn ṣe rẹ̀ tẹ́lẹ̀ alẹ́ ní àárín àwọn tí wọ́n nílò nípa ọba lẹ́nu sọ́dọ̀ wa sùúrà ìwà lẹ́nu sùúrà tó ń kọ́ lẹ́nu nípa ìgbà ó jẹ́ sùúrà tó nà kíyà sùúrà tó sọ̀kà láàrin ọdún mẹ́tàlá àkọ́kọ́ bá nínú ọmọ ká apá kan náà wọ́n lọ sí mọ́kọ̀ dáadáa wọ́n sùúrà ìjẹ́ sùúrà tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì àwọn kan rárá sùúrà lẹ́ẹ̀kẹrin tó sọ̀kalẹ̀ fún alẹ́ wa Muhammad Súra wo ló sọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ Súratul Alaq Iqra. Àwọn kan ní òjẹ́lẹ̀ kejì. Àwọn kan ní rárá òjẹ́lẹ̀ kẹrin. Lẹ́yìn tí Iqra tẹ̀lẹ̀, Mùsàsùn tẹ̀lẹ̀, Mùsàmìlì tẹ̀lẹ̀, Kọ́lámù wá tẹ̀lẹ̀. Sọ alẹ́gbẹ̀dẹ̀ aláyà àtẹ́bádẹ́gbò tí wọ́n kó sínú ó ṣe pẹ̀lú ìfihànlẹ̀ nípa ọ̀rọ̀ àlùkò tàbáwá wò dára sọ́tò kọ́lá mi Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yọkọ̀ kan àbí ọ̀rọ̀ ẹlẹ́yọkọ̀ kan tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ bí súwà ìfẹ́ jẹ́ súwà tó kọ̀ sọ̀kalẹ̀ gbẹ̀yìn àmọ́ aláàtàdé tẹ̀lé sí bí wọ́n ṣe tó compilation of tó kọ̀ àwọn arábẹ̀lẹ̀ gbogbo sùúrù àtọ́tẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àbàdì ẹ̀rọ kọ̀ọ̀kan twenty nine wọn kíláàsì twenty nine wọn òun àtọ́mọ ayá rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wọn kan sọ́ọ̀bẹ̀. Nóòlù kọ́. Tàbá ti ká máa wá sí pé kí ni ìtumọ̀ nù àwọn olùsọ̀káláwọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn kò rẹ́tẹ̀ balẹ̀. wọ́n ní àwọn kan nínú wọ́n ní òun ní tàdá àbí ipò tàdá tí wọ́n ti kálá tó bọ́ọ̀lù ẹ̀ àwọn olùdarí kò tẹ́rì fún un. àwọn kan ní wọ́n lá lóun ìsìn ìdọ̀tún orúkọ ẹ̀dá kẹ́kẹ́ bẹ́ẹ̀ òun náà fẹ́ẹ́ balẹ̀. àmọ́ ìṣọ́pọ̀ balẹ̀ ni pé lóun hàrùkù nínú orúkọ ìkọ̀tọ̀ nínú àwọn alábẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan tó bá kùránì pẹ̀lú ẹ̀mí tó láti rámọ̀ súwà tó ṣe kíni tó jọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlẹ́ọ̀kọ̀ kan ó bẹ̀rẹ̀ pẹ̀lú oníméjì ó bẹ̀rẹ̀ pẹ̀lú onímẹ́ta ó bẹ̀rẹ̀ pẹ̀lú onímẹ́rin ó bẹ̀rẹ̀ pẹ̀lú onímárùn káàyà sọ káàyà àìsọ rẹ̀ àwọn aráàfin ẹ̀ ó kó àwọn olùmẹ́ni àwọn àbùbámọ́ tún sí pé Allahu a'lam bi muradihi ọlọ́run gbogbo ibi tí àbá ti bẹ̀rẹ̀ pẹ̀lú alábẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ló tẹ̀lé ọ̀rọ̀ kùránì ni adẹ́gbẹ́ ẹ̀yìn ìfà mò ń sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ pẹ̀lú èdè ara títẹ̀ mà tàhádì ó ta wọn láyà tàhádì ó ṣàlẹ́ǹdì wọn ó ní bá ìṣúra ti lè fi ẹ̀mú rẹ̀ wá ó ti tẹ́gbẹ́ ìdèdè ẹ̀kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà àgbà máa ń tẹ̀lé tẹ́gbà wọlé yìí wàmà yẹsù kí wàmà yẹsù wọn mú àkùrà àti pé wa ta'ala ó ń pè wá láti ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àkọ́tọ̀ ó ní ti àgbélẹ̀rọ Ọba aláàbẹ̀ mú ara ti mú energy wa, but whatever anything that we ever say, we should embed the idea of documentation. Wàmẹ́ Yẹ̀sù, kálámà àti ìfẹ́ǹkọ́, torí pé gbogbo ọ̀rọ̀ ayé wa náà dọ̀dá mi, ọmọ ìyá mi, gbogbo ẹ̀kọ́ document kalẹ̀ fún wa. Ó ní ìrọ̀ ọmọ, kí ni wọ́n fi ń kọ́? Kúlù ùnẹ́ẹ̀sì, ó ní وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه اقرأ كتابك Gbogbo ṣẹ́gbà ṣe ni wọ́n mọ̀ kalẹ̀. Tó bá dùn láti kìyàmà, wọ́n wà yọ jáde fún wa. Láti jìkà wa, wọ́n wà ní kíkírá kìtàbà kà máa ń kàkírà rẹ̀ ìwọ náà ní kàǹkà rẹ̀ ọ̀rọ̀ mi ò mọ́ that shows that Allah shows the attached the to what documentation ọba aláàfẹ́ ká máa dọ́kúmẹ́ntì sẹ́ tẹ́bá bá ṣàdé òfin ẹ̀ dọ́kúmẹ́ntì tẹ́bá bá ṣàdé ẹ̀ dọ́kúmẹ́ntì ẹ̀dẹ̀ tọ́jú ẹ̀ dábàá ọlọ́run náà sọ fún wa pé òun dọ́kúmẹ́ntì iṣẹ́ ọwọ́ wa àtẹ̀gbẹ́ òfin òun everything has been written ìjọba ti ká wa báyìí níjọ́ tá a ti bàlágà tá a ti tójú mọ́ tá a ti gbẹ́jú ni wọ́n ti kọ̀ sẹ́lẹ̀ fún wa. wọ́n ti kọ̀kọ́ títí ìjọba ti padà sọ́dọ̀ ọlọ́run. máyà ìṣòro ìmọ̀wé ọba alẹ́ làkúwà sọ fún wa pé a ní wíwọ́rọ̀ kan ìyá mi tùṣù lápapọ̀ a ní wíwọ́rọ̀ kan ńlá àbàdá yìí àyà àdúgbò bá fẹ́ pẹ̀lú wa rọ kí ìbò mọ̀lẹ́kà dédé wọn àti nǹkan kálẹ̀ rẹ̀. ọba aláàbí nùm ara bí ẹlẹ́yẹ lọ wà lórí àti èyí báyìí bẹ́ẹ̀ wà máa yẹ sùúrù àti tó kọ́ kalẹ̀. Mẹ́ẹ̀ẹ́ ṣeré kọ́sán akpàmọ̀ mọ́wọ́ ìfọ́lá wà má yẹ sùn akpàmọ̀ mọ́wọ́ tí máa yẹ sùn sí kìtà àmà wá dàwábù kọ́sán kí ni dàwábù kọ́sán èyí tá n ti borí ẹ̀ búra kí lọ́ba aláǹtorí ẹ̀ búra máa àtà eré àlẹ́wọ̀ Mohammed ìkí àtọ̀lọ́wọ́ fún wa máa àtà ìfìlẹ̀ òòjẹ́ èlé pẹ̀tẹ̀rọ̀ bígà pẹ̀lú ìdẹ̀ra Islam àti tẹ́tọ́lọ̀ ń jẹ ìgbìmọ̀jì náà wọ́n rò pé ẹni orí rẹ̀ yìí ẹni orí ẹ̀wẹ̀ yìí. àwọn olùmọ́gí yìí ọba dẹ́ta sí èrò àwọn nígbà yẹn orí gẹ́gẹ́ ìyàkáyà tó lè ní Kùránì, ó tún wọ́n gbọ́dọ̀ pé kí ni. Ọ̀rọ̀ rẹ̀ òye wa, ọ̀rọ̀ tó sọ yẹ̀ òye wa, ọba aláwa dá padà níbẹ̀rẹ̀ pé má a ń tàbí ní mẹ̀tẹ̀rọ̀ bí ká. Ní ìmọ̀lẹ́ ìjẹ̀lá ti pé ní ìmọ̀tò lọ́ọ̀yà alẹ́sẹ̀bí yìí sọ́dọ̀ fàtàbí, ó rẹ̀ kí ni? Nùzúlù Kùránì wà tìlàwàtì. Tìlàwàtì Kùránì làwọn olùmọ̀ṣí yára tètè fún wa ní kẹ̀kẹ́ kákó papọ̀ díẹ̀ nínú tó lè wu ọpọlọ àkùrádì jẹ kàn lọ́ẹ̀ tọpọlọ ọpọlọ bá balẹ̀ ẹ̀jẹ̀ kí wọ́n kàkọ́ náà tí o bá wà tí o fi security tí o bá wà connectivities rẹ̀ bá lò èyí lọ́gbọ́n kọ̀ náà ẹ máa kà mú ẹ̀jẹ̀ wọ̀rọ̀ bọ̀ ẹ hàn mú ẹ̀jẹ̀ òfin ẹ kà sí omi fún lọ́sí ẹ̀ làbẹ́tù ní ìwòsàn wà tó kàwé yìí. بالعصر والقرآن وننزل من القرآن ما هو شفاء ó ní mo sọ àlùfáàní kalẹ̀ láti jẹ́ ìkẹ́ àti ìwòsàn tó ń gbà tó dodo ó fi ọba ẹ̀ ajẹ́bí pé sẹ́yìn àwọn èèyàn wọ́n lè gbé ọpọlọ ìwòsàn tó lè fẹ́ẹ̀ tọpọlọ òṣèlú wọn tó kọ̀ọ̀rọ̀ àná ma aṣàbò nẹ́gbẹ̀tẹ̀ nígbà ìyẹ́pẹ̀lẹ́ yàkáàtì rẹ̀ ní kàkà pàrọ̀ láyé ilé múnáka wọ́n fẹ́ fojú bú yẹ sọ ẹ́ wọ́n bá fojú bú yẹ sọ ẹ́ wọ́n fẹ́ kọ́kọ́ sọ̀sọ́ fún sọ pé ìnáwó làbàjẹ́ rẹ̀ èdè òdòdó sí ọba rẹ̀ má aṣàbò rẹ̀ ó ní ìyàwó ó ti mẹ́rin ní ilé bẹ̀lẹ́gbẹ̀tẹ̀ ìjẹ́ra ní ìgbà nínú ìròyìn Muhammad ó ní pé wọ́n mọ̀ kọ́rọ̀ yẹn yé àmọ́ ọ̀rọ̀ yẹn ta kọ́kọ́lọ́ wá tó látẹ̀júwe bóò lẹ́nu pé yẹn ṣe wéèrè mi ó tẹ̀ ń write ó compile more than one of forty sura without any contradiction ló fi ní abala yẹtẹ abala tó ń mú kí ni àwọn. dàìjẹ́sì rẹ̀ ojàre àwọn ìhù lọ́pọlọ torí pé láti tọ́tọ́ bá dẹ́dà ti sọ kùránì kalẹ̀ táwọn náà báyìí kò sẹ́ni tó yìí rẹ̀ any of women made on the heart or the gym have never reached the level of discovering a contradiction in any whatever they want pé àwa rí ìkàwé wọn ó wá sí bí ẹ̀kúnlẹ̀ kò wá sí ìwé kan lẹ́yìn ẹ̀kọ́ ó láàpù sẹ́ńtúrì kan tí òòrè ní òòrè ẹ má dàgbà pé o gbogbo fọ́múlà ọ̀rẹ́ sọ́ọ̀lì fakran aflato ẹ darwin gbogbo àlàwọ̀ ẹ̀ tẹ́kìrì wọ́n ti fọ́ ọ̀sẹ̀ bí wọ́n láyé kò ṣe é lò wá sí. But none of human beings have never tried to support any whatever information or logistics all popular that Allah give him the ground nínú àlùkòrò àti ọ̀rọ̀ tó ń sọ yẹn a lè apply rẹ̀ tó sí. tó bá jẹ́ pé kì í sábọ̀dọ̀ ọlọ́run ni làwájà ló ní òṣèṣe orí àmọ́ ò tàbí yẹn ti ìbá ń tún fi àtàwù mi ìdìlà nígbà tó o ti rí wọn ajẹ́pẹ́ àbọ̀dọ̀ ọlọ́run Wàhálà lákà èrè àmẹ́sì mẹ́ta wà ní láàmù. Lákà tẹ̀tìrì yóò máa jẹ́ ti ẹ̀ láàjọ̀rọ̀ láàmù tàókè. Ẹ̀sán gáìrọ́ pẹ̀lú kọ́mọ́ sóèkì rẹ̀ wọ́n mọ̀ ìnáwó ìnáwó fún lẹ́bí òsílà ilé ikú ló sáàbò àti wárá o aláwọ̀ àpá ìyẹ́rí tí wọ́n jọrọ̀ wọ́n fún ẹ wọ́n sọ bẹ́ẹ̀ náà sáwà lẹ́gbẹ̀ẹ́ kiri kéèyàn ó sọ pé musa lè sàlá ẹni tẹ́ ló pa ìlú bá ó wà wọ́n fẹ́ pàtó wọn ká àtàwọn ẹni yéèrè tó wá jábẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò wà ṣùgbọ́n wọ́n wọ́n bẹ́ẹ̀ pè ọba dẹ́dà ní mọ́ta wọn ò lé ilé mọ́ta ti fi sọkúsọ yẹn sọ́dọ̀ àwọn ẹni rí wọ́n máa ń pè wọ́n ewé rí aljunun aṣọ aljunun ó bẹ̀ látara nínú ìdánimá kí nǹkan sókù kò kẹ́mẹ́rì àwọn kan rárá aṣọ nínú ìdílì alẹ́bí mọ́tò òrìṣẹ́ ẹni láti ọdún tó kéwì ọ̀rọ̀ lábẹ̀rẹ̀ kí ni jùlọ. máa ń tàbí ní ẹ̀kọ́ òṣèlú ká látara ìdẹ̀ra tọ́lọ̀ ń tó fọ ìdí ẹ̀kọ́ òṣèlú wà ní ìlàlákà pẹ̀lú pé wọ́n sọ tí ò dá sí ẹ yóò máa jẹ́ sí ẹ. á jẹ́ ọ àwọn ẹ̀sán tó tóbi lẹ́yìn ìwà ìrònú tí ò ní dé ẹ̀sán tó pọ̀ bí ẹ̀sán tó tóbi. ẹ̀sán bá ti sọ yóò kódà èèyàn kan ò ní nínú rẹ̀ àbẹ̀rẹ̀. Àkọ́ ọ̀rẹ́ ta ni ẹ̀rọ ìṣòro tó ń dìde. Lẹ́gbọ̀n, èyí náà wọ̀ wẹ̀ sọ́kà náà ló wọ̀ ọ̀sán.

bá wa bọ́ ọ̀gbọ̀n fún àmọ́ wa nínú ẹ̀bùn bẹ́ẹ̀lì fún ọmọ kékeré kọ́ ọmọ akura kì í wá ti pé abẹ́ni ti bá ìlú òwe ọmọ tèmi náà akura abẹ́ ó jẹ́ pé mú orí láti fún ní gbogbo ha dákun ha àwọn àṣìṣe náà sùtàwá lè rí iṣẹ́ yẹn ṣe tọ́ kókó balẹ̀ torí pé inú tó lè jẹ́ gáìdì fún oore fún tí ó máa sọ tó ló sọ rẹ̀ òun ti wọ́n àwọn àkókò ojú ọmọ ẹsẹ̀ rẹ̀ lé náà tí ó fún ọrí wa lè fi ṣiṣẹ́ tó abẹ mọ́ṣáàtú ṣe rọrùn fún wa ṣe rọrùn fáwọn ọmọ wa àwọn àwọn ọmọ wa ọlá ìṣèlú ìdí ọ̀rọ̀ ọmọ pé ṣé òkè ní dáìrò lè jí àwọn ọmọ gbọ́ ọkọ rẹ̀ bó lè dẹ́pà fún mi sùn sílẹ̀ tí ìbá ṣe lè dé tí yóò lọ ọmọ tó ti kóso lè sùn sí. tó ti yé very close to forty or forty kìnnìkan ló gbọ́ ọmọ ẹ̀ náà kọ́ra torí pé ó ṣe nínú olùfẹ́ta akura lè dùn bá ó ṣe ní nàìjíríà àfa àwọn àgbà wà tó mọ kùránì ká mú àwọn tó ní ìlú ṣe sì dé ọmọ bá ó ṣe ní. àwọn tó tún tẹ̀lé wọn tó bẹ́ẹ̀ àwọn alábọ̀rọ̀ àwọn ni wọ́n ní kọ́ ọ láti mo dé lójú rẹ̀ ó sì wù mí bẹ́ẹ̀ máa ń pẹ̀lú sí lẹ́yìn rẹ̀ ọlọ́run bá mi ṣe ọlẹ́lẹ́ tí ó lè ha kọ̀ á padà tí ó àtọ́ lé dégé ní tí ó lè kọ́ lọ ha bụ kọ́ kí alábọ̀ ó ti tó ń bá alábọ̀ ó tó gbà pé kọ̀ á lọ́dọ̀ wọn yóò lè kọ́ ní ìgbà yìí pé wọ́n gbé kọ̀ǹpútà kùránì sórí rẹ̀ kò ní tọ́ ẹ̀ àwọn àwọn àgbà kò ní tọ́ ẹ̀ káwọn ẹ̀ bá gbá kùránì nígbà tí kùránì ń fẹjú mọ́ wọn ní pé máa kà mí máa kà mí tó bá pàpà tó bá báyà kan báyìí yóò máa rí píkà ayà yẹn ìlú mẹ́rin ayà kan ó lè máa kà lọ́nà mẹ́wàá ayà kan yóò máa yí wọ́n máa rọ̀ ọ́ pé láti ó tó ó tó so torí pé bí omi láti inú táàbù tó bá bẹ́ kí ló dé yúmọ̀ fún bí tó mọ̀ fún wọn lọ́pọ̀lọ́ sí wọn nù ẹwọ orí tó ń pọ́lọ́pọ̀ lọ́pọ̀lọ́ àwọn ọmọ a ò lè wò ó nǹkan méjì jẹ́ ẹjọ́ òkú lọ́pọ̀lọ́ ìpáyọ̀ ọlọ́ àti ìmọ̀lẹ̀ ọlọ́ ọ̀ ìkọ́tọ́lọ́ ẹ̀sẹ̀ àti kíni àti ìmọ̀lẹ̀ ọlọ́ alukọ̀rọ̀ ìmọ̀lẹ̀ ọlọ́ ọ̀sẹ̀

وصفه الله تعالى بصفة عالية الله سبحانه وتعالى قول أن تلوه يقول قاعد يقول يا ملك فاجوري wọ́n ìkàwé yà lẹ́yìn ìdíje láti nàìjíríà na ti ọlọ́ba sọ́lẹ̀ fún na kẹ́ máa ń ṣe dáadáa ó ròyìn wọn pẹ̀lú ròyìn tó pọ̀ ó wá kúlífìlì kìtàbì Musa ìnáwó kánà mọ́bìlà sọ́wọ́ kánà rọ̀ṣúlà nàìjíríà wọ́n kúlífìlì kìtàbì Maryama wọ́n kúlífìlì kìtàbì Ismail ìnáwó kánà sọ́dẹ̀kàl wàhálì wà kánà rọ̀ṣúlà nàìjíríà wọ́n kúlífìlì kìtàbì Ìdírísà ìnáwó kánà sìdíkọ́n nàìjíríà gbogbo wa kò rìn àmì níbẹ̀ ó sọ pé wọ́n kúlífìlì kìtàbì Muhammad rárá rárá rárá rárá nígbà tó parí rẹ̀ ó ní gbogbo ọdún oṣù tó wà ìrẹ̀ làálá ìrẹ̀ ló ń ga jù wọ́n lọ. tó ti gbogbo ọdún oṣù àwọn àbẹ́bí rẹ̀ ìwà mi ó wá ní gbogbo làkàn ti dí ikọ̀ gbogbo rẹ̀ pátápátá wá ìlú mẹ́ta làálá. ìrẹ̀ ló ń ga jù níwà ní ẹ̀dá tó dáa tó kọ́ba tó dáàrí ó tó ròyìn rẹ̀ báwọn ẹ̀rí tí ó máa ń hàdì díẹ̀ ó fi ó tó yin ọmọ gan ya ọmọ mi dá pọ̀ ọmọ rere ọmọ àtọ̀nà rẹ̀ wọ́n ìbẹ́ sọ lójú èyí àmọ́ bàbá dà sọ fún ó sọ lójú ó sọ fún báyìí pé wà ní nàgà ìtumọ̀ ẹni pé kò tẹ́ni dáàbò ẹ̀ làpá wa àgbàdo bá mi rahimahullah ó ní wà á sanu minka lámsára ọ̀tọ̀ ayé wà á jùlọ lu minka nìka sẹ́lẹ̀ kí tó bá kò lè ta mú bára ha mí kò lè ayé lé ka á nà ka kọ́tọ̀ kò lè ta ka náà sàṣà wà á sanu minka ká má sọ sí tó dáa ó tún wá dáa ó tún fáìn lámsára ọ̀tọ̀ ayé ojú kò rẹ́ni dáa ẹ wà á jùlọ lu minka. péyìn ó rẹwà lamtẹ́lì bí nìfà obìnrin kan òbí rẹ̀. kòlíkìtà mọ̀bára ámìkò láìbí ọba tó dá ó dá lẹ́ni tó máa ń kó gbogbo àlékún àti ìwà àti ẹwà àti ìwà àti ẹwà mọ̀bára ka abinaka ó wá kàmà وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإنك جاء بعض الصحابة رسول الله إلى عائشة رضي الله عنها أما كما àwọn sọ̀hábà kọ́lọ báyàwó Aisha wọ́n ní dákùn júwe kí ni ìwà nẹ́bì kí ni ìwà rẹ̀ nígbà kọ́lọ mi wò ló dá abẹ́ mọ́ wà gẹ̀rẹ̀ ló dá ẹ̀kọ́ bí àwa ó ní alẹ́mùsẹ́kù sẹ́kù àlùkò á sí òyìnká kùránì ni ó ní olùkùrú àlùkò á ìwà rẹ̀ gẹ́gẹ́ olùkùránì. ṣé kò fẹ́ sọ jazakallahu lánàá wọ́n ní àtàbí sọ̀tọ́lá ní wọ́kì Quran wọ́kì alukuraani ló ní ìrìn lórí ìṣe ìlànàlú àmọ́ṣẹ́mẹ́. wá ìnáka láàlá olùkí àmì ìyàwó àyíká mi bẹ́ẹ̀ gbọ̀ǹtò ga sọ fún rẹ̀ ni. bẹ́ẹ̀ bá ti gbàgbọ́ pé bò éṣù wọ́n gbé mi dìde líkùtà mímà láti wá complete makarim al-akhlaq àwọn ẹwà ìwà tó dọ̀wọ̀ àwọn ọmọdé àbìbí ní wọ́n á gbé yìí ajẹ́pẹ́ ìsinmi ẹni pé ara àti lẹ́wà yẹn pé sí ara òun àtẹ́bí ìwáyà kan ní kò ìṣù lípò nàbílínà sọ́ọ́lẹ̀ al-akhlaq wọ́n gbé mi dìde láti wá parí sọ́ọ́lẹ̀ al-akhlaq ìwà tó gbà ìwà ọmọdé àbí àwọn àtẹ́bí ló parí sí ajẹ́ wípé tàbí ẹ̀ tàbí ẹ̀ àfáàtí ilé ìkọ́ lè rẹ̀ àti lórí tó wáyé ànábì òkè ń bí sọ́pọ̀ àwọn èèyàn òṣèlú ti jẹ́ ń bí sọ́pọ̀ àwọn èèyàn èké àtọ̀nà náà kó máa bá níbi tó bá ti ní pé àwọn èèyàn fẹ́ fún ni níbi dáwà rẹ̀ pé tí ìfẹ́ ti sọ́pọ̀ èèyàn kẹ́fì lè mọ́ dáadáa ó ń kírun lọ́wọ́ jọ́ta ọmọ ọmọ rẹ̀ asàbàtì ìfẹ́ bọ́sì gùn wọ́n kò lè ṣe kàwá ẹ̀ àdébìlẹ̀ ti kíni ó ti fa làlá ẹ̀ wá ní ìfẹ́ kí ní tọ́pù rẹ̀ àwọn bàbá wọn wọ́n arígbó pẹ́lú tuntun ló ní bẹ́ẹ̀ rẹ̀ ó ní ìkanú ọmọ mi ló borí ìdíkà mi mo wá bẹ́ kó parí bùkátà rẹ̀ kan ní ó pé asan àbí hussein wọ́n ló pé fáwọn rẹ̀ ẹ bá ti máa ọmọdé bá fi ẹsẹ̀ rẹ̀ lórí ẹ̀ ó wá sọ láti pé ìfà ó yá máa gòkè lọ láti ó wá ń tẹ ibo ìgbáyà nẹ́bí lọ. Aláhàfà. Tó ọ̀rọ̀ ẹwà nẹ́bí là ń sọ nípa ẹ̀. Ó tó kẹ́yìn mọ́ máa rò pé ṣé kìí ṣe pé àwọn mọ̀lẹ́kà ti jí ànẹ́bí kalẹ̀ wọ́n jẹ́ wá máa bọ̀. Wàyí ìgbàkàlà aláàfọ̀lùkẹ̀ àbí. Bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ tó fẹ́ jẹ́ olùtẹ̀ lábẹ́bí olùtàkùn. Kí lẹ́mọ̀ tí wọ́n gbọ́dá lára wa? Ìwà àápè bá gbé ẹni tí ò bá ti gbé bá gbé kò ní wà ó burú dáì wọ́n ní kí wọ́n sọ pé ti rẹ̀ yìí. kankan wà tí gbọ́dọ̀ bá lọ́wọ́ wa mo gbọ́dọ̀ bá bàbá mùsùlùmí títí àwọn ń sẹ́yìn sùn sílẹ̀ tí wọ́n gbọ́dọ̀ bá lọ́wọ́ yẹn. torí pé tọ́ba kílá ànábì wa ga ó dá níwà á jẹ́ pé àwa náà lágbọ́dọ̀ sí kíní lágbọ́dọ̀ dá sí níwà tó bá fẹ́ lóòótọ́ ọba fẹ́ tẹ̀lé sọ́nà rẹ̀. á jẹ́ pé tí wọ́n fi tèmi àtẹ̀yìn kò gbọ́dọ̀ jẹ́ ìrírí sí wa fọ́tò wa ó wá kú ìwà sí wa wọ́n fi gbé àwa náà Nàà. Wọ́n sọ àwọn olùsírù wà yùsírù. Wọ́n ò rí bẹ́ẹ̀. Pàṣà tó lù sí wà yùsírù. Wà á rí àwọn náà ó padà rí. Bí ayé fún. Ìyá ìdí kò wà lọ́wọ́ lọ́wọ́. Ìgbà ọ̀pẹ̀ kan wà láàárín àwọn ọ̀lẹ́. Ní sọ́tò kọ́mà, aláàrin sàyáàdà mọ́lẹ̀ gádà. Wọ́n padà mọ̀ lọ́la, mọ́nìlì kàtàbù àṣẹ, tálò kùrọ̀ aláburú ẹ̀dà. Wàtà tún ti wà ìṣẹ́ ọmọ àná padà mọ̀ lọ́la, bí ayé ọmọ ìfọ̀fún Allah ta'ala ó ní méjèèjì yẹn àkèrè àtàwọn èmi ni mo mọ̀ nípa yẹn mú. Wà á àyà mọ̀bìlì lọ́la ẹsẹ̀ mo mọ̀ àwọn tó lù fún wọn lẹ̀lẹ̀. Wà wúwa á àyà ọlọ́ọ̀mì kan ló dún pẹ̀lú àwọn tó wà lọ́wọ́ fún wọn lẹ̀lẹ̀ ó padà dájọ́ láàrin. Bẹ́ẹ̀ ni ó yẹ kí Ajẹ́jú pé àkọ́kọ́ méjì pàtàkì mẹ̀sùwọ́mẹ̀ nínú òyìn tí ó bá ní ọgbọ̀rọ̀ bá lọ́wọ́ wa ó ní ìrọ̀. Ọlọ́pàá ló kẹ̀kẹ́ àdájú pé àyẹ̀kúrú àyẹ̀kúrú mọ́mìn kẹ̀sà mọ̀mí ní tó kọ̀ àyẹ̀kúrú náà ìjẹ́jẹ́. Àlọ́ àwọn tó bá náà Láti fi káwá náà wọ́n mú ọ̀rẹ́ òkùrọ̀ lọ́rẹ̀, òkùrọ̀ ápàmù lọ́rẹ̀. Láti sí àlùkàzìbí, má bẹ̀rẹ̀ òkùrọ̀ èèyàn tó rẹ́ni táàrẹ́ sí ìbílẹ̀ olódodo ni. Ìnáwó làṣọ́ nípò láàyè, olódodo olùkọ̀kàtà ni. Láti sí ìkọ̀kàzìbí, má bẹ̀rẹ̀ láwọn tó ń fi ọ̀rọ̀ rẹ̀ táwọn ti gbèsè wà rẹ náà ń bọ̀ tó láti ṣe àmọ̀ àti tó ń sọ lọ́wọ́ lọ́wọ́ má tẹ̀lé lọ láti pè bẹ́ẹ̀ bá bá ń tẹ̀sà ọ̀rẹ́ ó yẹ kí wọ́n pé ẹni tí màmá rẹ̀ ti pè lé ẹni tó ń fún wọn gba owó lọ́wọ́ òbí rẹ̀ má tẹ̀lé má lọ́wọ́ láti pè mú kẹ̀sì mi ọtí mà ní pé wọ́n kẹ́sì bàbà lẹ́kà kẹ́sì bàbà àlẹ́ ẹni bá parọ́ fún ẹ ó parọ́ lóṣù rẹ̀ àbó parọ́ fún yóò so ojú ni ọ̀gbọ́dọ̀ jọ rẹ̀ wọ́n sì ní ìwájọ́ wà ní ìjọ òṣèlú tẹ́ ẹ bá ti wọ́n kò léyẹ gbogbo àwọn sábẹ̀ ìjọ rìn kí torí tí bá mọ́ra ẹni lá àìbára ẹni rìn á ọ̀rẹ́ ọ̀dà tó bá lè ẹ̀lọ́ a ń lọ kíláàsì dé ẹ̀yẹ́ máa lọ bẹ́ẹ̀ lọ ó ráyè lónìí ó mọ̀ bá pẹ̀lẹ́ ẹ̀mẹ́jẹ̀ ẹ̀yẹ́ bá ráyè lónìí mo ráyè lọ́la ráyè lọ́sọ̀la kí ló ṣe yóò wọ̀ rẹ̀ níwájú láti ṣe látẹ̀lé torí pé yóò kó bí ẹ̀rọ wa. Náà. Bàbá mi ní fàyọ̀dẹ̀kìmọ́n wàtù láwùtún àgbàláhùn fàyọ̀kọ̀ àṣùn èrè àmẹ́gbàgbà lóhùn òkúrọ́ ni wá wàtù lóhùn wá láwùtù dẹ̀kìmọ́n tọ́ bá lè fọlọ́wọ̀ rẹ̀ lẹ́ẹ̀lẹ́ níjọ́ kan káwọn náà fi wọ́n lẹ̀ níjọ́ kan irọ́ ni ẹ̀ka ló bá dé wàtù lóhùn wá láwùtù dẹ̀kìmọ́n ìyẹn ní pé kó o tẹ̀lẹ̀ fún ọ ká ló tẹ̀lẹ̀ fún ọ gbé gbá sí báyìí jábàá sí náà rẹ̀ lọ́dún kan ká mọ́tàmọ́tà lọ náà wọ́n wà láti ṣe inú ọ̀tá àwọn táàkù pọ̀pọ̀ mú lọ́rẹ̀ alìkàgbà òkúrẹ́ yẹn wà láti ní kúlà àláàfin nàí wọ́n máa tẹ̀lé gbogbo ẹni tí má máa búra púpọ̀ àláàfin kẹsùlọ̀ tẹ̀lẹ̀ hàbì ẹni tí máa búra pọ̀ gbogbo ọba ògún ni ẹgbẹ́ tí sọ̀rọ̀ gan wọ́n láì àkọ́kọ́ lórí mẹ́rin kí mọ́tò pa òun tó bá kìlò lè mọ́tò pa ẹ tẹ́lẹ̀ tó bá ti jáwọ́ tí mo ń múra púpọ̀ jù ẹ ìmúra ọ̀rọ̀ tí ò tó nǹkan ń múra torí ẹ̀ ní rẹ̀ ó fẹ́ wọ́n fẹ́ búra fún ẹ eré àmẹ́bí kó bí lè gbà wọ́n wọlé wọ́n fẹ́ búra fún ẹ má tẹ̀lé wọn ó là gbogbo ẹni tó bá ti rí àlùláàbò ẹni tí bá máa búra púpọ̀ náà rí ẹni yẹgbẹrẹ bẹ́ẹ̀ bá fẹ́ báyìí rìn wà bá àwọn àṣọ àwọn ẹni abiyì àwọn honorary person àwọn tí wọ́n wọ kíláàsì tí wọ́n lọ lẹ́jọ́ òru bá rẹ̀ ó kò bẹ̀rẹ̀ lọ́dún ẹni yẹn pẹ̀rẹ̀ rẹ̀. bàbá nípa lọ́rẹ́ rẹ̀ ọ̀dà àwa first class student ẹ̀hẹ́n tó bí a bá dé school àbódébì ká àbódébì ẹnu ṣẹ́ wà fún àláwùjọ kan àwọn tó jẹ́ honorary person ní kó máa dígí ni wọ́n sálẹ̀ sá. àwọn èèyàn mú ọ̀rẹ́ ní ìsìn àbọ̀rẹ́ tí wọ́n ti lọ kọ ẹ̀ láti lọ. láti lọ àwọn ọ̀rẹ́ wọn nù àwọn tí wọn ò dákàtí pẹ̀lú òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bàbàrà lẹ́nu wọn ọba aláàdé wọn tẹ̀lé wọn aláàdé tó bá ti pa bá kọba ẹ̀kọ́ abẹ́ mọ́ba yóò kúra mí àkùrí bẹ̀ mọ́kọ́ lọ́n kúra náà èyí ìlẹ́yìn yẹpẹrẹ ni. àmáàzì ẹni tá à ń sọ yìí àmáàzì ó máa ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn àmì lágbàjá òkè lọ. Màṣáàìn Bìnàmín, gbogbo pàtẹ́ bá rí tí máa rìn láàrin àwọn èèyàn, kí lẹ́gbà tí ń ṣe òfófó olóòfófó ẹ̀dá ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ pọ̀ lẹ́nu ẹ̀, ọ̀rọ̀ tí wò fi lọ, ọ̀rọ̀ tí ó kàn án, iṣẹ́ tí wò rán, wọ́n ti fara mẹ́rin gbogbo aládùúgbò pẹ̀lú ìyọ̀wọ̀ ọmọ ìgbàjọba ẹ̀tọ́ láàrin ìjọ mélòó kan ìpọ̀ aládùúgbò lè gíní òtítọ́ àwọn olùsí lápẹ́dá wá ti gbọ́ ọ̀ ìsọ̀rọ̀ àti rírọ̀ o káfẹ́ bá ti sọ fún mi fi oṣù là èèyàn gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ nínú ẹwà kan ìwà kan tí wọ́n gbọdọ̀ bá lọ́wọ́ èèyàn olùkókó iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ kéèyàn máa jẹ ó máa ń sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn ní tìbàjẹ́ òkókó nínú àwọn ẹ̀rọ tí ó tún wà lè jẹ́ náà olóògbòfó alẹ́mọ́lá olóògbòfó Ànábì sallallahu alaihi wasallam mọ́ṣà látàyà ó ní alàkọ̀bẹ̀rẹ̀ Ànábì rí ìlọ́jọ́ pẹ̀láwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá rí kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan jẹ́bà bá àtàkì wọ́n dẹ̀ máa ń fi gbogbo kan ìdílé wa sọ fún pé sọ ọ̀rọ̀ àbẹ́jẹ́ ìlú àná sàárè wọ́n jẹ́ wọ́n ní àlọ́ wọn ó wá ní wà má ju àgbàdá yẹn ní ìjàmbá yẹn kódà ẹ̀ṣẹ̀ ńlá kọ́ náà nítorí ẹ̀jẹ̀ wọn níyà ẹ̀ṣẹ̀ ńlá kọ́ ajẹ́ pé àtẹ̀tẹ̀ kékeré àtẹ̀tẹ̀ ńlá ìyáwó ẹni torí ẹ̀jìyà bàbá ní kì í ṣe torí ẹ̀ṣẹ̀ ńlá o tó bá pẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀sán ni yáwó àmẹ́ṣẹ̀ kékeré ni wọ́n ṣẹ̀ kí lẹ́ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó ní wàhálà onítorí sàrí àkọ́kọ́ yẹn ẹni tó wà bẹ̀ tí wọ́n jẹ níyà lọ́wọ́ tó bá tọ̀ ìmọ̀ ìsáláàrin kì í jẹ́ tó dá olóhùn ni àwọn kan ní láàyè sílẹ̀sì rò tó bá pọ̀ bíbo owó rẹ̀ yóò kàn náà lónìí níbi kan yóò tún máa bọ̀ jà nígbàdí bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ mọ̀ gbogbo ẹni bá tún ṣe kékeré kékeré tá a bá tọ̀ ká jíjí tọ̀ dá ibù tá a bá sọ sí àbàárẹ̀ xy gan kò dá xy títọ̀ ò bá ti ń dá láre òun tẹ́ ò bá jẹ́ títọ̀ dá òtọ̀ náà tó yí wọ́n ṣòkòtò tí ò bá ro àròtọ̀ sínú ṣòkòtò yóò ro àròtọ̀ sínú bládà rẹ̀ wàhálà títọ̀ bá ti bẹ̀rẹ̀ fún farabalẹ̀ ó bẹ̀rẹ̀ níbi táwọn ìlú ti rí torí òun bí àtòrí ẹ̀ ló sáré ẹlẹ́ẹ̀kejì ó ní káànà náà ti rí nàìjíríà mo tó jẹ́ ti ó máa ń sòfòfò kiri láàrin àwọn èèyàn satellite ni bí máa ń bí sílé ìwúwo tí máa ń lọ báwọn èèyàn ọba dáadáa ti là lòdì jẹ bẹ́ẹ̀ yẹba wà àwọn èèyàn ó bẹ̀rẹ̀ ti mú àwọn èèyàn la lónìí ẹni tí bá ti ṣẹlẹ̀ báyọ̀ ti dé kúrò bá yóò ti máa sọ olórí Facebook yóò kà máa ṣí àrẹ lẹ́ni àhà tí gbogbo ọ̀rọ̀ yẹn máa ń ṣí àrẹ èèyàn náà yàtọ̀ fún òfófó náà because ọ̀rọ̀ kí bọ́ọ̀tì náà fẹ́ kí n ṣòfófó ọ̀rọ̀ tó kọ́bà yẹn àbọ́rọ̀ tó rẹ́kọ̀dì yẹn kí ní àwọn tó fẹ́ wọn gbọ́ kí láǹfààní kí ni bẹ́nẹ́tì tó kí wọ́n rí mẹ́ ẹ̀wọ́ tún wa lára tí kan bá dín tẹ̀lẹ̀ báyìí ó làwọn ẹlẹ́ gbọ́ lẹ́nu ọ̀nà wíńdó fún ma ó kámẹ́rà máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn láwọn yóò ti máa rẹ́kọ̀dì pè yẹn ẹjọ́ sí bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ báyìí ó ti fẹ́ kí ni. àwọn èèyàn tó wá sẹ́ẹ̀tì fóònù wọn sí automatic record automatic record gbogbo bàbá bàbá bàbá sábà báyìí record ọ̀rẹ́ rẹ ni. sábà wò báyìí wọ́n kọ́ jù sórí Facebook àyẹ̀wò àwọn ọ̀pọ̀ wọ́n wà mọ̀ pé ìpínlẹ̀ àti lábájá ti gbó sọ̀rọ̀ wọ́n àwọn bọ́ọ̀rọ̀ àwọn èèyàn ká ọ̀rọ̀ tí wọ́n náà ń gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ní tùtù You must correct that habit with a bad habit. Inú wa tí wọ́n gbọ́dọ̀ máa bá lọ́wọ́ èèyàn oríkìrì òwúrò. Ẹgbọ́n kí ni wọ́n sọ nílẹ̀ wọ́n ẹgbọ́ ẹgbọ́ ìlú bọ́ sọ́gbé sáré ayé. Tó o bá ní ìjà ọjọ́ ọmọ wá dẹ́sẹ̀ olókòókò èèyàn. Bẹ́ẹ̀ ò bá ní ìjọ́ màá ṣe kó máa ká Kọ̀ọ̀án, kó máa gbọ́dọ̀ ọlọ́run.

àwọn àwùjọ ìròyìn náà wọ́n ká ìròyìn nípa ní wọn gan kò jẹ́ kí wọ́n lè rántí báwọn èèyàn lábẹ́ ògbèlè fowó sọ báwọn èèyàn àmọ́ lónìí wọ́n ní àríṣẹ́ni ìhàwí afàfà àdìgbò di ẹ̀ mọ́lẹ̀ wọ́n náà sì ní bí ẹ̀ kí ló dé. Àmáàsì olùsọ̀rọ̀ yẹn lẹ́yìn olùsọ̀rọ̀ lè jẹ́ ìyẹn mi mọ̀ṣáì tẹ́ẹ̀bá rí tí máa ń lọ látara mọ́ṣì bìnà ní òkúkú ní gbégbé àwọn èèyàn lọ sọ gbogbo kà ní wá kí ní ẹ̀ gbọ́ pé ara lè bọ̀dá kánú wọ́n ti pọ̀yàwó wọn ọwà òwe torí bọ̀dá kábílù kọ ìyàwó wọn tẹ́ǹtẹ́ torí ẹ̀wà sí kàdúná sílẹ̀ ó ní rárá o mo kàn ẹni ìnáwó kan wá pé kí n yọjú sí àtúntò pé wá gẹ́gẹ́ rẹ̀. Nínú tí ó ta ní wọ́n máa fáwọn èèyàn wọ́n máa kọ orí báwọn èèyàn ẹ̀ lé lórí kan lára yìí mà náà ilẹ̀ kẹyì ní ọ̀rọ̀ jẹ́ let people benefit from you anabi sallallahu alaihi wasallam ó ní kẹyì náà ẹni tí kí ní orí dùnú àwọn èèyàn máa yà ń fẹ́ ìrìn náà ó lẹ́ni táwọn èèyàn sábà lára rẹ̀ àmọ́ ọ̀lẹ́ yìí mà náà ilẹ̀ kẹyì ẹ̀ lé lẹ́ni tèmi ẹ̀yọ́ àbí áàkùtì ah, ń ní

aburú ló lè spread kò lè spread dáadáa ó bá kọ orí fáwọn èèyàn kì í tó ń tọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kì í tó táwọn èèyàn gbọ́ nípa orí. mọ́ọ̀tẹ́lì olùkọjá àlàyé aláàbà ìyẹn pé yàrá lẹ́yìn aláàbò kìnnà ó bá kọjá àlà lórí ẹ̀tọ́ àwọn èèyàn ọba ló àtẹ̀yẹ̀ mọ̀ọ̀tẹ́lì olùkọjá àlàyé apàdé bàbá tuntun mọ̀ọ̀tẹ́lì ẹlẹ́sẹ̀ abẹ́ abẹ́ afàyẹ̀kúndé ìjọba àti ìjọba mọ́ṣẹ́ wa lẹ́sẹ̀ gbogbo òwà yìí ó ní ọ̀rọ̀ náà fẹ́rẹ̀ gírèsì lára wa kí láti ní àwọn ìwà yìí ìṣesí ìwà àlùfáà ẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ náà ó gbọ́dọ̀ rẹ́gúlẹ̀tì èèyàn àfẹ́ni tó bá àwẹ̀ tó ara yẹ tọ́tọ́tọ́tọ́ ayé mi nígbà tó wọ́n jù láyé àfọ̀rọ̀ náà ni wọ́n lọ́wọ́ very high expectation ilé ìwọ bí ṣe ń lọ bá káàtì lónìí adébẹ́ ti ẹ̀sán ti kì bẹ̀rẹ̀ bá ọ̀bẹ ìlú wọ́n kọ́mítọ̀ ọ̀bẹ kọ́ kọ́mítọ̀ ọ̀bẹ ilẹ̀ ẹ̀dẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ ńlá kọ́mítọ̀ ọ̀bẹ tába ti wọnú kọ́mítọ̀ ọ̀bẹ báyìí a tún wá wọ́ sínú jamboree time ẹ̀wọ̀n tó gbẹ̀dẹ̀ jamboree time ìyẹn fastest tó dẹ́ pé very fast last ten days tó dẹ́ pé ẹ̀wọ̀n kárí pa orí wípé ìjọsìn tó bá pọ̀ lóòrùn bẹ́ẹ̀ bá múra ẹ̀ nímọ̀ tọ́tún ti lọ jamboree time ni àsìkò yẹn jẹlọba dẹ́dà ń fún bonus kò tún ní gba táìmù yẹn tábà bá lè ti facebook rẹ fẹ́ fi facebook àwọn èèyàn àti tiktok so that àwọn ló lè concentrate láti wá lè kápá àbákẹ́mi ẹ shut down data àwọn èèyàn nígbà tá a tó tì máa lo data tá a gbà yé so that people will read it with the Quran tó bá ti lálẹ́ tàbá ti lọ sán ẹ̀rọ kan tó túnṣẹ̀ bá nìkan lẹ̀ ní àwọn yóò wà fọ́ká mọ́síláṣí wá ń bá àwọn òbí wọn kí tara wí ìná kó dá wọ́wọ́ wọn kí tara wí ìná ẹ má jù jábẹ́ bá dá háì ní táìmù bá háì ní táìmù tó bá ti bá bẹ̀rẹ̀ fún ọ ẹ má jù ní higher level of spiritual our ó ṣe to trust we should try to maintain it the ah ara o kò sẹ́rẹ̀ kò sọ́lù dé fún wa kò wá sí relaxation time nínú tẹ̀lé ayé moving ó ti kí lópe relaxation time pé àsìkò kan làsìkò sẹ́mi ah àti wá gbàgbé Ramadan sábà yìí ah àwa sẹ́mi ìsinmi ń bo táwa ti parí rẹ̀ pẹ̀lú ìyọ̀wọ́ ọmọ àkùkì mẹ́fà nílé yìí táwọn tó fi mẹ́fà lé mẹ́ta alamisi monday àtúnwájẹ oṣù lọ́rùn fún wa bó ṣe lọ́rọ̀ yìí àti ní òsì ìjú òsì ìbẹ̀rẹ̀ òsì bọ́mọ tí kìíní ọmọ tí ẹ̀ tó dóbi. <laughs> abẹ aláàkóso aláwùmá àyíká aláàfikìríkà wà ṣùkùríkà wà hùsùn ní ìgbà àdàtì. ìdágbà fẹ́ṣẹ̀ lónìí ṣàlá. bá wà tí wọ́n á ti káàkọ́ pẹ̀lẹ̀ pele bí time of shama subhanaka wa hamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa bihamdika rabbil izzati amma wa salamun ala al